Pella gbajúmọ̀ TikTok ṣàlàyé àṣírí àjọṣepọ̀ ọ̀rọ̀ tó wà láàrin òun àti Javis onírúurú ìròyìn ló ti ń jáde káàkiri síwájú àsìkò yìí nípa jẹ èèkàn orí ayélujára TikTok àtàwọn ojú òpó mìíràn Habib Hamzat tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pella àti Elizabeth Amadu Ti ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jarvis nípa àjọṣepọ̀ ilé tó wà láàrin wọn ohun tí ọ̀pọ̀ ìròyìn yìí tó ń sọ ni pé ọ̀rọ̀ sùnùkù ìfẹ́ ló wà láàrin àwọn gbajúmọ̀ ọ̀dọ́ méjèèjì yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú BBC Yorùbá Pẹ́lá ṣàlàyé pé kínní òun jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó mà fi ẹsẹ̀ méjèèjì tìrò ó ní òun nífẹ̀ẹ́ Javis dọ́kàndọ́kàn dáadáa Bella ṣàlàyé pé nígbà tí òun kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ́ hàn sí i ó kọ́kọ́ ròyìn pé eré ni òun ń ṣe àti pé ó ń wo ọjọ́ orí àwọn méjèèjì nítorí pé Javis ju òun lọ lọ́jọ́ orí ó máa ń dùn òun lọ́kàn pé ọmọ kékeré lélẹ́yìí èmi ò dẹ̀ kì í ṣe ọmọ kékeré rárá o ọmọ ogún ọdún ni mí ìdí nìyí tí kò fi gbà fún mi nígbà tí ó ń fèsì ní àwọn ọ̀rọ̀ abẹ́lé kan tí àwọn kan sọ káàkiri pé ó ń lo gbajúmọ̀ jáfíìsì láti fi mú kí òkìkí rẹ̀ orúgọ́gọ́ sí i lórí ayélujára pẹ́lá ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ rárá ó ní bí òun ṣe ń lo ìrànlọ́wọ́ rẹ̀ ní jáfíìsì pẹ̀lú ń fi ti òun náà gbé ara rẹ̀ sókè mi ò lo ẹnikẹ́ni láti fi gbé ara mi sókè ó ní kò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣe bíi eré ìgbàlódé àfi ìgbà tí èmi pẹ̀lú ẹ̀ tajọjọ ní àjọṣepọ̀ nítorí eléyìí àwọn tó ń sọ̀rọ̀ wípé òun ń lo Jarvis láti gbé ara wọn òun sókè ó ní wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ rárá ni o Ọ̀pẹ̀yẹmí Òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard.